ló kí tán bí eke tó wà lóde owó kí tán kò lè yẹ ọmọ náà kóde èèyàn ọmọ bọ̀ lọ sí ẹja kí ló fọ kí wọ́n rí yín ogun mẹ́wàá ń lẹ́ náìjà kí ló fọ kí wọ́n rí yín ó sì náà náà náà ó sì náà náà ṣe you no believe me you no believe Jesus ah, okay na na na okay na na si I guess about oh you wan see me wey let's go now, see me see Jesus, see Mary, see Jesus, see Mary, see Jesus, see Mary, see Deputy Wale, see Jesus, see Mary, see Jesus, see Mary, see Jesus, see Mary, see Dynasty Wale, see Jesus, see Mary, see Jesus, see on famous cause, yeah, don't get lost in the sauce. Mommy, you know, see, I do what does. I share my little way on the lip boss. Oh, yeah, oh, yeah, down do with it. Shock your cut, go down do with it. Mama to cook for me, down do with it. Man, I get a muscle like a white dog. Mm. Scooby Nero, yeah, wash Kala kunta. I want to be in South, I'm a gushy, oh, Suta. Hey, I'm a ball of Sedja, yeah, kilo fuck you, worry, Ogumewa, Lenanja, yeah, kilo fuck you, Osinana na Osinana she. Yeah. You no believe me, you no believe Jesus. Yeah. Ah, okay na na na, okay na na see. Yeah. My guys about oh, you want see me wake Yeah. Let's go now. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary, see the pretty Wale. See Jesus. See Mary, see Jesus. See Mary, see Jesus. See Mary see Jesus, see Mary, see Jesus, see Mary, see Jesus, see Mary, see see Jesus, see Mary, see Jesus, see Mary, see Jesus, see Mary, see Jesus. Mm, it's okay, hype media. things where you not know. I say forget the one the streets where I day. I just they hustle, I they play, make I blow. But now see I'm on the road. See I they drop his songs back to back. See I they go on the place where they no go. I might but do done they make the girls loco. And thank God say God no be man. Thank God I'm just sticking to the plan. Oh, me I know they fight any man. Save me one money in the bank. Oh, now my money, now my mind, now my mind, now my matter. Mind Mine my matter. 24 7 say the boy just the waka eh. Boy just the waka eh. Never finish. I never thought the one way happen for her daughter. So be things say the boy no go blow. Ah, I only blow. The run turn a biggie boy doro. Anytime when we mess up the place, run down and wheezy, see everybody color, and you already know. From the ghetto to international. I tell you say I never finish. I never tell you one way up before shit. When the boys tell me say I no go blow, even solo tell me say I no go flow, even solo tell me say I no go flow. But now I be boss. boss. Say I be actor for the film, then be boss. boss. Say I they run everything, I be dodo. Starboy dodo, international dodo. dodo. Lagos to Kampala. Say now we they make the place they catch fire. London to New York to Kigali. Ooh, all the ladies just they looking for me. Eh. Lagos to Kampala. Eh. Say now we they make the place they catch fire. Eh. Run town and Weezy don't go funny. Eh. Oh, all the ladies just they fight for me. Eh. Thank God they say my be mad. Thank God for the money in the bank. Oh, me I'm just sticking to the plan. Me I'm just winning everything. soko, soko, soko, baby o. Soko, soko, soko, soko, so. Ó yá gbé fún lapa, lapa, lapa, lapa. yóyó. Ó yá gbé fún bèbí o. Soko, soko, soko. Oh, when I come through, they know he's a vibe, so they turn up. All eyes on me now. So many things to do with your body. baby. Ah. wey get plenty money. And you know what the doctor do? Sucker. She love for me, show me attitude. Sucker. Don't doubt I'm the one for you. Sucker. I'm the one, but they tell me every time we see you. Your body like Orodo. ọmọ ìyá apààyàn máa ta tán fọlọ́ṣọ́. ó yà sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ bèbí o sọkọ sọkọ sọkọ sọkọ sọ ó yá gbé fún lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ó yá gbé fún bèbí o sọkọ sọkọ sọkọ. body o body o can you confuse my thinking with your body o body o it's for you that i'm singing body o body o. Girl, come chop all my money, oh. Girl, with your packer behind you. Oh. Girl, come chop all my money, oh. Make a man one small cannabis, suck up. All my brain door is set, suck up. All I see now your way, suck up. Girl, come my and make me dance, suck up. I like the way your body sample for me, oh. suck up. Baby, come jogado for me, oh. suck up. Make your body move for me, suck up. Baby, come shake back for me, oh. suck up. Oh yeah, suck up, suck up, suck up, suck up, suck up. sọkọ sọkọ bèbí o sọkọ sọkọ sọkọ sọkọ sọ. ó yà gbé fún lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ó yà gbé fún bèbí o. sọkọ sọkọ sọkọ. step in the place the party scatter hey, eh, make dem surrender but dem dey give dem what they need. another hit another one Nicki Minaj she start to dance love the things you do. So baby, dance a dance cool sweet. When you build that dance one. Hey, yeah. Oh yeah. Oyajo baby, Oh yeah. oyajo baby, Oh yeah. oyajo body. Suck up. Oh yeah. Oyajo baby, Oh yeah. go crazy, Oh yeah. oyajo body. Suck up. Want to spend money, make me spend money, make me spend money. Suck up. Oh yeah. Oyajo baby, Oh yeah. go crazy, Oh yeah. oyajo body. yeah. suck up, suck up, suck up, suck up, suck up. sọkọ sọkọ baby oh, sọkọ sọkọ sọkọ sọkọ sọ. ó yá gbé fún lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ó yá gbé fún bèbí oh sọkọ lopo lopo oh ya gbe fun baby oh, Ẹlẹ́dùmarè bless you with body o oh, bèbí o. Oh. Starboy go bless you with money oh ọmọge o. Ẹlẹ́dùmarè bless you with body oh, baby oh. Destiny boy go bless you with money oh my girl something. Oya sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ bèbí o sọkọ sọkọ sọkọ sọkọ sọ. Oya gbé fún lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ Oh yeah, give me bèbí o sọkọ sọkọ sọkọ. Big shout out to my daddy Starboy. Starboy. Mm, it's okay, hype media. It's the tunes again. Lay mama, lay mama, hey, oh, yeah. Oh, Skippy, my baby, ma, all the way from Ghana. He's supposed to be my Arena, my sweetie Arena, hey. Eh? I fly over the moon for you. For you. I do anything for you. Hey, for you, for you, for you, for you. for you, for you, for you, for you. you Waiting be my gain. I'm you fly past aeroplane for your See, I don't define you where you been all my life. Now that I got you, you must be my love. She said, Kibobo, Skibobo, Skibobo, oh my baby Nana, all the way from Ghana to be my yarinya, my sweetie yarinya, yeah, yeah, yeah. I'll fly over the moon for you. I'll do anything for you. Falling for you, falling, falling for you, falling for you, falling for you. Falling for you. твое been killing me slow, you have been killing me slow, you have been giving me go back. I swear you have been killing me slow, you have been killing me slow, you have been giving me go back. Let's say we go party then ocean rise And that's not nice So I've been loving you too I be loving you tomorrow. Make me and you be five and six. Since I love where you see, no be fantasy. So I go deeper than well, and I burn quicker than fuel. Oh baby, do not to me. I just sexy body, yo, damn for me. Yeah. Can you cut a body off a garden? Yeah, you know you're the finest. You wanna be the baddest. Ain't nobody can contest. Cause you got a body off a garden. Yeah, you know you're the finest mad. Ain't nobody can contest. You been killing me slow, you been killing me slow, you been giving me go, babe. I swear you been killing me slow, you been killing me slow, you been giving me go, babe. one for me like centipede when me pull out. Roll out on them blessed indeed, and them know say me gully and them rest in peace. Fire blaze when me pull out, pull out. Get off for boy, better pull out, pull out. Say them nuts for another day. Hold on, girl, another way. Simmer, we give them the raining style. Call it a kum kum style. Mad when I out again. Simmer, she doesn't know the reggae man, the girl, I the one. You got body up give it, give me the blood granite. Yeah, Check your body, body, you know what's up. You all the things you they do, they make me mad. With the way that thing they move, you victim man. Boy, what is that? Bring it back, give me that. Stay like that, now you be that. Bend down, give me sex and me can't deny. You be killing me slow, you be killing me slow, you be giving me go. I swear you been killing me slow, you been killing me slow. It's okay, hype media. honest love. Yeah. First, we gotta work on ourselves. Okay. They say only you can help you and nobody else. Word. Maybe it's been a week since we last talked to ourselves. And I feel like I'm turning to somebody else. She said, Don't tell me stories past all these phases. Show me your heart and all your different faces at your gilly with your different laces. It's been so long, girl, I just thought I should say this, say this. Uh, girl, you make a man one after this, one of after days, I can marry you. Uh, girl, you make a man turn up the bass. one of after days, I can marry you. Uh, girl, you know I love your style, you never run out of style. Girl, you're making mine one after this, one after days, I can marry you. Ah something about our love. That is why there's no giving up. Back and forth we go, don't understand this thing we do. But there's no denying that I can't be without you. We're gonna work on ourselves, better for one another. And everything is going to change. You got to show. a man one of the days, one of the days I can marry you. Uh. Girl, you make a man turn up the days, one of the days I can marry you. Uh. Girl, you know I love your style, you never been my style. make a man one of the days, one of the days I can marry you. Uh. Girl, you make a man one of the days, one of the days I can marry you. Uh. Girl, you make a man turn up the days, one of the days I can marry you. Uh. Girl, you know I love your style never been my star. You come on one out for days, one out for days, I can marry you. Mm, it's okay, hype media. ànábì lónìí gbà mú kí yín papọ̀ níjẹ̀ṣà ọmọ bòkun. ẹgbẹ́ ànábì lónìí gbà mú kí yín papọ̀ níjẹ̀ṣà ọmọ bòkun. ìṣù kọ́mọ lábẹ́ máníjà ẹgbẹ́. ìṣù kọ́mọ lábẹ́ máníjà ẹgbẹ́. bàbá Sàràtù bàbá Bàṣírù mi. bàbá Sàràtù bàbá Bàṣírù mi ní salami, ani ń. ọ̀gá ní sàlàmì. àrímájà ń. bàbá amúdà. balógun ẹgbẹ́. bàbá amúdà. balógun ẹgbẹ́. àmúdà ògínní. seriki ẹgbẹ́. Amuda ògínní. sèríkì ẹgbẹ́. bàbá gàdí o. àṣìjú náà o. bàbá gàdí o. àṣìjú o. Chitu Kadiri àkàpò ẹgbẹ́. Chitu Kadiri àkàpò ẹgbẹ́. Bàbá Burama. Bàbá Sàrà Tomi. Bàbá Burama. Bàbá Sàrà Tomi. Akíbu Arẹ̀mú máa ń jayé akọ̀wé ẹgbẹ́ wọn. Bàbá Bàṣírù. Bàbá Rashida. bàbá bàjírò bàbá rashida. akíbu arẹ̀mú máa jayé akọ̀wé ẹgbẹ́ wọn bàbá bàjírò bàbá rashida. dísù kámọ́dí bàbá bàjẹ́ rí fatu má ló gbà ẹ́. ẹgbẹ́ ànábì ló ní gbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì ló ní gbà ẹ bá mi kí wọn o. àṣetì má fi kàn wá àmì àṣẹ lóye. ṣé òtújà ni bàbá mi sí ká bàbá Ganiyu ilé ló bọ́lá. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn. àṣejì kan bá má fi kàn wá àmì àṣẹ òwe. ẹ bá mi kí Dísù Kásímì. kásímù mi bàbá làbẹ̀dì bàbá rẹ̀sì kàtú ẹni rè. ẹgbẹ́ ànábì lónìí bá ẹ bá mi kí wọn ẹgbẹ́ ànábì lónìí bá ẹ bá mi kí wọn àṣetì kan bá má fi kàn wá mi àjẹ́ wí. dún bó ti ń dún kó má lè lálejò ni mò ń wí. òsèlè èjì rẹ̀ ń rí bí fọlá ó má pé. bàbá ló sì ra ọkọ àníkẹ́. òsèlè èjì rẹ̀ ń rí bí fọlá ó má pé. bàbá ló sì ra ọkọ àníkẹ́. Diso lawali mi. Bẹ́ẹ̀dù dizu lawali mi. Ọmọ bílí kezo bàbá Ṣẹ̀rífà. Ọmọ bílí kezo bàbá Ṣẹ̀rífà. Yusuf Falọmọ ọ̀tún ọ̀wá. Yusuf Falọmọ ọ̀tún ọ̀wá. Ẹ ṣe Bùráìmọ̀. Adé Máṣá. Ẹ ṣe Bùráìmọ̀. Lajibu bàbá Múníkà bàbá Lajibu Baba Múníkà kò sẹ́niyàn dán Baba Lásìsì mi kò sẹ́niyàn dán Baba Lásìsì mi Jímọ̀ Asani Baba sikira, Jímọ̀ Asani Baba sikira, àwọn ẹgbẹ́ ànábì ló nígbà olúwa tó gbé wọn ká onírẹ̀wọ̀n lẹ̀ láéláé. mi Muhammadu bàbá Ganiyu orí olówó. ẹgbẹ́ anábì lónìí bá ẹ bá mi kí wọ́n. ẹgbẹ́ anábì lónìí bá ẹ bá mi kí wọ́n o. ẹ bá mi kí wọ́n ní Ìjẹ̀ṣà ọmọ gbòkun òwe. mi ò jẹ́ kàgbà Ìjẹ̀ṣà kí n má jò òbí tó gbó káká. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìjẹsà wọn ò rí di ìṣáná inú lélẹ́rú ọwá tí múná roko. bákàrẹ̀ ọlọ́jọ́ ọkọ̀ àfúsàtò bàbá síkìrà tó wá pẹ́ láyé. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹ bá mi pè wọ́n níjẹ̀ṣà ọmọ ògùnkùn òwe. rajima kan jọlá ọkọ síkírá ọkọ síkírá bàbá sisi tó máa yé jẹ. ẹgbẹ́ àná bí lónígbà ẹ bá mi bí wọ́n ẹgbẹ́ ànábì ló nípa ẹ bá mi kí wọn ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ẹ rọra kó má lè lálejò ní mò ń wí. bákàrè gbàdámọ́sí gbàdámọ́sí bàbá Kúdírátù máa gbádùn ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n o ẹ bá mi kí wọ́n ní Ìjẹ̀ṣà ọmọ òkùnkùn mi. ẹ̀rọ rajẹ́ Habib Karim ẹ ṣe bàbá àlètò tó jọ lọ́la. àbí ìparí mọ ẹjẹ bàbá gàdé yó. bàbá táwa kàlètò tó jọ lọ́la. àtàdé àjìsàn ni. kárí mú mi. àtàdé àjìsàn ni. kárí mú mi. bàbá kò fowó rọlá. wàmí àríṣe. bàbá kò fowó rọlá akíntóye. ọkọ sára tù mí. àríhùn akíntóye. ọkọ sára tù mí. pẹ̀lú ọmọ alájà. kúndì alákẹ́. pẹ̀lú ọmọ alájà. kúndì alákẹ́. sàbìtì òòtà òrèdè. ẹni rè. sàbìtì òòtà òrèdè. ẹni rè. ọmọ ẹ̀sìn lolúwa ń béèrè. lọ́wọ́ kó wá. ọmọ ẹ̀sìn lolúwa ń béèrè. lọ́wọ́ kó wá. mo bẹ́ẹ̀ gbé ànábì lónìí bá òkè là ń lọ a ò ní ìrìnlẹ̀ láéláé. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọn. ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹ̀rìn ọmọ ẹlẹ́ ní ẹ̀wẹ́lẹ́ ìjẹ̀ṣà wọn oríṣi ìṣáná ìlú lélẹ̀ ẹ̀rọ wá fi múná roko. ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹ bá mi kí wọn ní ìjẹ̀ṣà ọmọ òkùnkùn lẹ́gbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónígbà ọmọ òkun òwe. ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónígbà ọmọ òkun òwe. ẹgbẹ́ olówó. ànábì lónìí gbà ọmọ bùkún òwe. mo dá ẹ dúró náà ẹ̀yin ará bí fóṣìrè farabalẹ̀. ojúbánirẹ́ máa gbọ́ ohun tí mo fẹ́ wí. lékeleke bàbí ooo. Yeah. orin mẹ́kọ̀ ti jẹ́ bí kìyàgọ́ ọba oní ẹgbẹ́ aṣígbẹ̀dù ìlú ṣé ti ara ẹ̀. àwa la kọrin ti jẹ́ bí kìyàgọ́ ọba oní ẹgbẹ́ aṣígbẹ̀dù ìlú ṣé ti ara ẹ̀. ò lè jáwó gẹ̀mí yaki. ẹ̀tẹ́ ti gbọ́ orin wa. bó ṣe lárin. ẹ̀tẹ́ ti gbọ́ ìyá wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ emele wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ àkúbà wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ àgídìgbò wa. bó ṣe lárin. ṣé ẹ̀ ń gbọ́ kẹ̀kẹ́ rẹ̀ wa. bó ṣe lárin. ẹ ń gbọ́ péréǹde wa. ó ṣe mi. ṣé ẹ ń gbọ́ péréǹde wa. ó ṣe mi. ṣé ẹ ń gbọ́ ègbè orin wa. ó ṣe mi. ṣé ẹ ń gbọ́ ègbè orin wa. ó ṣe mi. sáǹdì lóríṣiríṣi. ó ṣe lárinrin. ẹnìkan kì í dára kó má kàn sí nìkan majority. níbi tó bá kò sí ní kí ẹ wí. torí tìlú wádùn bí ó yìn tìlú wá dùn bí òye ẹnìkan kì í dára kó má kù síbì kan òye. ẹnìkan kì í dára kó má kù síbì kan níbi tó kù sí ni ẹ ẹ wí. ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ yára bí ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa. ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa ibi abáfẹ́ la ó máa gbóòórìn gbà ní tiwa. àwa ló ní yíyodù. orin tó bá mú ṣe. àwa ló ní yíyodù. orin tó bá mú ṣe. ìbẹ̀rù ò sí fún wa. kò tún ṣe é fòyà ìbẹ̀rù ò sí fún wa. kò tún ṣe kò ajá tí ó dùbú ẹkùn. ní kò tún ra mú. ajá tí ó dùbú ẹkùn. ní kò tún ra mú. ibi abáfẹ́ là ó má gbórin gbá ní tiwa. mo dẹ́ dúró náà tún máa bọ̀ ọ̀nà sí àmì. ọ̀run lẹyẹ agbẹ́tìdáró wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. ọ̀run lẹyẹ agbẹ́tìdáró wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. ẹyẹ lékeleke tẹ́lẹ̀ yẹn o ọ̀run ló ti kẹ́ fún pàdé ayé o farawé kò ṣeé ṣe àyànmọ́ kálukú ti gbà látọ̀run wá lómi abáláyé. bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dòkun bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dọ̀sà bí kádàrá ò gbà bẹ́ẹ̀ aṣù ló ń ṣe òwe. nítorí wípé òun kádàrá kẹ́hìndé yàtọ̀ sí ti táyé. àgbọ́dúnú ọ̀rọ̀ orin ẹnu àwa ló pín sí. kálukú ló ń sọ pé tọ́mí tọ́mí o. kì í dára kó má kó síbi kan òwe. Yo, I just put a million in the bank. And my accountant told me thanks. So I told him that when he's filling in the blank, put my name as G, cause I swear I be feeling really grand. Listen, this is how you know that I'm the man. I'm the man. I'm a stand up guy, even when I'm sitting down, nigga. 10 years I've been in demand. What you worth in pounds, boy, I'm double that. I'm a kilogram, nigga. Whoa. I see you talking. Uh, you never see us though like a hidden cam, nigga. Yeah. <laughs> Make a million round, we don't put it on the ground, we just spend it on the fam, nigga. Whoa, pull up in the soft thing. Shorty wanna know what it's costing. Huh? I told her we don't talk money outside. Haters always interrupting, yeah. I made a hundred million last yeah, nobody knows, knows, knows. I got the hottest girl in the game, nobody knows, knows, knows. I bought car for my family, nobody knows, knows. Real niggas do real shit on the low, cause we do it on cool, nigga, cool, nigga. You know we in the club on cool. We just flexing. You know we handle business on cool. Yeah, we ballin'. You know we making money on cool. Uh, uh. And Shorty tryna get it on cool. Tell her send it You know we in the club on cool. We just flexing. You know we handle business on cool. We making money. You know we making money on cool. Uh. uh. And Shorty tryna uh. get it. I just took a six-hour flight from the south. I'm a long way from the house. Whole time you was sitting on your mama couch. Money on my mind got me thinking out loud. Teacher, teacher, take a picture, look at me now. Riding with the Mona Lisa, we the talk of the town. Feeling like Sean, cause I'm finally famous. Looking at my passport, I'ma need pages. VIP tables, looking like Star Wars. That's word to the chuck boys, fuck boys. Talk shit till they get locked up. Say my name, say my name, make it taste like hot sauce. Every zone code when I get in my zone. Bust up. Yeah, the music is a weapon. Third world boss, super mech. world boss, super You know we in the club on cool. We just stressing. You know we handle business on cool. Yeah, we ballin'. You know we making money on cool. Uh. uh. And shorty to get it on cool. Tell her send it in. You know we in the club on cool. We just fessin'. You know we handle business on cool. We making money. You know we making money on cool. Uh. uh. And shorty to get it on cool. Jasper. Para. Alright. They say that same sh- different toilet. When broke my faded by wallet. When my girl leave me, I been a kiss fit. So many crazy things for me to think straight. So many good things, but people bad gone. That's why I know they do free moment charge one. Checking me everywhere, like say they on my calendar. That's why I call them and one year camera or Ghani Yamuda. Then close all the bank, the boys still they get mula. Tiro guayo men ashoni konira na tiro go timba for pai bagbo e bila kinu kuka kasho oh, ya ero ja we dey complete omo nu koko dudu you have to succeed you can't stop me i know wetin i foresee i no be picking. i know what is good for me i do this for tara do this for Senga, do this for Punja. Bless my mama, Lagos Island, Bagbo Shemi Okana. That's why I'm on this crazy beat, Mompara. People they hunger, yeah, nothing there for stove. Last card where some get now to buy rope. Wife go chop, then go chop. I they won't go boy, one said that so devil said broke. I the vibe on my highness, I they sickle. Eh. If you more run me, you're gonna keep your teeth fair. Eh. Enemy talk friendly time when you see them. I they maja cause you go bury lower P square. Mom sister get married, time's running out. I got to be from check, but that is where they around. Only team way I no proud of, now my body count. Yeah. Yaba left, you be right, depending where you're coming from. No competition, you know who you running for. Star up, a Lomo. more, oh yeah, check 'em on? Bon Babelella. They like social studies, then they study the man and his environment. But I no worry, I go take what is mine and know my entitlement. I be that coloured boy, I know they kiss and tell. If I be Terry G, I for they ring my bell. One, two, three, four, I they give them. Now person where the first mess, no say they smell. Ati wala du boy ina shebelenu. Una they crack jokes now, I hear you. Red eye power, na the level. Odi la wele, ya ita senu. Ah, ṣe Balógun ò kí ń ra amúgbò kí ló dé torí bọ̀dá Nuru yìí ah, dọ́kítọ̀ ni ó yà tẹ̀sẹ̀ léèbọ̀ maybe bọ̀dá Nuru rán ní fẹsẹ̀ sí most times I dey pray me dey para no be say jibode dey downgrade Jehovah cause if you do am for me he go do am for you Jésù láti mọ̀ pé ó ń ká mi lára ó sọ pé mo ní méèkẹ́ ṣé wọ́n jẹ́ sẹ́kẹ́tì Jésù ni sójà go sójà kan mọ́mọ́ kan bí ara ẹ̀ sí ránkì mi. Come on, the back there, oh, yeah, sorry, wa. Oh, my God, the best, oh, yeah, daddy, wa. Cause anybody live low, you balewa. She been a try, Saku, Tom Marwa. Soldier, go, soldier. Soldier, come, soldier. Seen a lot of soldiers. Cause me now old soldier. told you, Soldier come, soldier blow, soldier come, soldier come. Soldier gotta humble yourself cause nothing way you do right now with nobody don't do before. No, they carry your shoulder. Soldier with they carry shoulder for walk or to die. yeah, I got too heavy. Girl, I got feeling to come down. Girl, I got too heavy. Girl, I got a weight like thousand pounds. Yeah, raga feet make you feel like everywhere now your compound. Start to the shout about like say your voice they for surround sound. Sound, sound, sound, sound, Let me tell you something, little soldier. Especially the one with the gaudy shoulder. How many times you get on top that shoulder? Sound, sound, sound, sound. sound. That's not in my capacity. If you hear your bus stop, then come down here. Tell the conductor to stop us If You hear oh I'm bad, then jump down here. Now I mean to say your time is over. It's okay, hype media. 107.9. Your feel good radio, just a dial away.